أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشركوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر ألف سنة وما هو بمسحزه وما هو بمسحزه من العذاب أن يعمر والله بصير بما يعملون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله adá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba a fi ọpẹ́ fún ọlọ́run ọba ọ̀kan ṣoṣo a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé ànábì àwọn sọ̀háábà ànábì àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn títí dijọ́ gbéǹde alkiyama a rí wípé rọmọdọ́nà tá a bá pín sí mẹ́fà ìdá kan nínú mẹ́fà ó ti lọ lánàá ààwẹ̀ di mẹ́fà lónìí òní ni rọmọdọ́n six ìjọra fourteen thirty nine láàrin rọmọdọ́nà wáhùn sí rọmọdọ́nà síìsì àìmọye òjò òun ló ti rọ̀ tílẹ̀ ṣe kíni tó ti fi mọ́ àwọn èèyàn ń kú lójoojúmọ́ ọlọ́run lọ́mọ̀gbà táwa náà ó kù ṣùgbọ́n a máa bẹ lọ́hùn ọlọ́run abíọ́ jẹ́ ká lo gígùn ẹ̀mí láyé torí pa ti kà nínú àdìsí ànábì sallallahu alaihi wasallam pé khairu nasi máa ń tọ́lá umoruhu wàhásùnà àmàlùhù àsẹ́ni tó lóore jù nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba òun náà lẹni tọ́já sí wípé ẹ̀mí rẹ̀ gùn wàhásùnà àmàlùhù ọwọ́ ajẹ́ lórí iṣẹ́ rẹ̀ kìí ṣe bàbá àgbà àyà tí ó máa ta kátìkà kiri àdúgbò bàbá òtò máa ta lúdò bàbá tó ti wewú lórí bàbá òtò wa máa dọ́gbọ́n yọ̀ nǹkan gẹ̀ẹ́ ní bàbá tó ti dàgbà ọlọ́run má jẹ́ káwọ́ dàgbà sí èrè má sì ṣe wá lágbáàyà almohim àlàyé tá à ń ṣe é lọ ọ̀rọ̀ àwọn yẹ̀wúdí àwọn ọmọ ìsírẹ́lì tọ́ọ̀gì agbẹ́rùgbọ̀nrí tí wọ́n jẹ́ ọ̀tá ọlọ́run ọba àwọn náà là ń ṣàlàyé ọ̀rọ̀ wọn lọ a ti ka ọ̀rọ̀ tí àwọn àáfàá wa tí wọ́n sọ nípa tẹ̀fsíìrì nípa àṣesí àwọn yẹ̀wúdí bí wọ́n ṣe mọ òdodo nípa ànábìwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n kà nínú tírà àwọn apánábì kan bọ̀ kódà ibo ni ó ti wá erékùṣù ilẹ̀ lárúbáwá ni ó ti wá wọ́n kà eléyìí bó o ní ó ṣe wá wọ́n kà irú okòwò ní ọmọ jẹ́ ìyá tí mímbádísmòwú ahamade wọ́n tó mọ rẹ̀ lọ́lọ́run ọba ṣe ń sọ fún wa pé yáàrí fúnà ò kà máa yáàrí fúnà abẹ náà àwọ. wọ́n mọ pọ̀ tí wọ́n bá ní pé ma anabi mọ jù yẹ̀wúdí ni ṣùgbọ́n àwọn nàṣàrà olódo làwọn àwọn ni dọ̀ọ̀lù náà àwọn sọnù wọn ṣìnà ṣùgbọ́n àwọn yẹ̀wúdí àwọn nímọ̀ wọn yàtọ̀ ọ̀gì ńlá ṣe ń sọ gbogbo òmọ̀tẹ́yìn bá tí o bá fi ṣètò ọlọ́run ìmọ̀ yẹ̀wúdí ni tọ́ọ̀gì ọmọ ìyá yẹ̀wúdí òun ló nítọ̀hún kọ́lọ́hún mọ́sà wá ní yẹ̀wúdí. alimoyim ọlọ́run ti jẹ́ kó yé wa pé n táwọn yẹ̀wúdí ń ṣe yẹn wọ́n rí òdodo wọ́n dọwọ́ bò wọ́n ń fi òdodo pààrọ̀ ọ̀rọ̀ wọ́n ń fi òdodo wọ́n fi ń jìrọ̀ ọ̀rọ̀ ọlọ́run ní tí wọ́n ṣe yẹn nǹkan bú ni ètò sì jẹ́ wọn ó ṣe bẹ́ẹ̀ bágíyán ayunazila Allahu الله من فضله على من يشاء ibadi عباده bẹ gọdọbí nàlá gọdọbí وللكافرين káfìrí nàdàbò. ọlọ́run àwa bíọ̀ inú Ramadan náà la wà yìí àdéhùn rẹ fún kèfèrí òun náà ni pé àdàbò mọ̀ inú ìyà yẹpẹrẹ ìyà ẹlẹ́tẹ̀ eléro ìyàtọ̀ já sí wípé ẹni tó bá ṣẹlẹ̀ sí yóò kábàámọ̀ kóun wálé ayé òun ni yóò jẹ kèfèrí ọlọ́run mọ̀ sí wá ní kèfèrí mọ̀ sì sí wá lẹ́ni tí ó jìyà ọlọ́ àwọn ò fẹ́ jìyà lásìgbà síláàmù àwọn ò fẹ́ wọná lásì ń ṣe tọlọ́n àwa fẹ́ wà lùján náà lásì ń tẹ̀lé súnà ọlọ́run mọ̀ dùn wá lẹ́sàn-án tiẹ̀ tá à ń ṣe àwọn ibi abá ti wá ń ṣe tó kù díẹ̀ káàtó foríjìn wa ọlọ́run ara nǹkan tó kó báwọn yẹ̀wúdí ni bagian tẹ̀m̀bẹ̀lẹ̀kun ọ̀tẹ̀ ìkórira tí wọ́n ní sànàbí Muhammad sallallahu alayhi wa sallam ee eh, ọmọ alárúbáwá ọmọ alárúbáwá ni ọ̀wọ́ ajá nàbí gbogbo ayé torí pé nínú kọ̀sẹ́ni tọ́lọ̀ ń ṣe lóore tó ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun nìkan lọ́jà ànábì gbogbo ayé ọlọ́run tó rẹ́ nìkan sí gbogbo ayé àyàfà ànábì wa ọlọ́run bá níkẹ́. jama kí ni ìtumọ̀ gbogbo ń tàn ṣàlàyé fún wa yìí kó o lè mọ̀ pé èèyàn bú òun làwọn yẹ̀wúdí ni ọlọ́run ọba wa ń sọ pé lánàá a ti ń ka àwọn fàwáìdùlà àyà àwọn ẹ̀kọ́ tá a rí à ń ka láti inú tẹ̀síìrì bàbá wa sanlé àlòfẹ́ imin á padà síbẹ̀ láìpẹ́ yìí ṣùgbọ́n ká lè sopọ̀ mọ́ra wọn. wáyídà qila lahum aminu bima anzalallahu qalu qalu nu'minu bima unzila alayna. ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معه قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم ọlọ́run láwọn yahudi tẹ́ ẹ bá wá ń ṣàlàyé fún wọn tẹ́ ẹ bá ń sọ fún wọn pé ẹ ti ẹ̀ gbá ń ń sọ̀kalẹ̀ gbọ́ ẹ gba kùránì gbọ́ ẹgbà ń tọ́lọ ń sọ̀kalẹ̀ fánábì ìwà gbọ́ sallallahu alaihi wasallam wọ́n mọ̀ wá sọ lẹ́nu wọn pé nọ́ọ́mìnà bíi máa ń sílà alẹ́ iná àwa gba tí wọ́n sọ̀kalẹ̀ fún wa gbọ́ wàyẹ́ fùrú náà bíi máa wà rọ́ àwòrán ni wọ́n ń pa ntọ́ba ti yàtọ̀ sí wọ́n sá ìgbàgbọ́ sí wàhùwà làhákù kúránì tí wọn wá gbàgbọ́ yẹn òun sì lódodo mọ́sọ́dì kọ́ńlì máa máa wú òun ló tún testify òun ló tún fi rinlẹ̀ pé ntọ́ wà nínú tíra àwọn ni pé kúlíwú Allahu ahadun ọ̀kan oṣù lọ́lọ́run òun ló fi rinlẹ̀ pé àlùwàlá ń bẹ ń bẹ òun ló fi rinlẹ̀ pé obìnrin èyí máa ń ilẹ̀ kódà obìnrin tí ọba lè borí wọn ni ó gẹrun rẹ ni kò di kodoro wọ́n ti bá a fárí tó bá tiẹ̀ tó wá ń jẹnu rìn kodoro táwọn ní ìyàwó rẹ̀ o ẹ wá fẹ́ ìyàwó ìyàwó dà olórí kodoro èyàn ò léyìn ọ̀fẹ́ ni kúránì ló jẹ́ àmọ̀ pé nínú òfin tiwọn náà wọ́n ló bí wọn mọ̀ sí rí ilẹ̀ kúránì ló jẹ́ àmọ̀ wípé ká máa mutí ká máa jẹ lẹ́dẹ̀ ọ̀dà ó sì wà nínú òfin wọn àwọn náà dọwọ́ bù kódà kúránì jẹ́ ká mọ̀ pé rọ́jímù afa abdullahi adabanija àní rọ́jímù sẹ́ ọ wà nínú òfin wọn abrahaman abdulkareem rọ́jímù ọ wà nínú òfin àwọn ta ni àwọn yahudi yẹ ọ̀rọ̀ jìmù ni pé ẹni tó bá ti níyàwó ńlé tó ti wọlé ọkọ tó bá ṣe zìnà kalẹ̀ ló kó pa ọ̀ ń bẹ nínú òfin wọn àwọn náà ṣe kíni àwọn náà ń dọ́gbọ́n dọwọ́ bọ̀ wàá wà láhàkù mọ́sọ́dì kan lè máa wò kúránì náà ló ń fi ìsọdí òdodo ìfirinlẹ́ńtì ń bẹ pẹ̀lú wọn àwa ń bi wọn pé fálí kúl fálí mọ́ tẹ̀kọ́ tó lúnà àǹbíyá àlọ́ èmi kọ́bẹ̀lù nǹkan tó ń mọ̀. ọ̀dà wa bi wọ́n pé ọ̀dà kí ló wá dé ṣáájú kí ló dé kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ wá ń pa àwọn ànábì ọlọ́run fàrí kan kàdábí tó wá fàrí kan tẹ́kítù lúnà àwọn kan nínú àwọn ànábì ọlọ́run ẹ pè wọ́n nírọ́ àwọn kan ẹ̀ ń pa wọ́n ẹ̀yin yẹ̀wúdí èèyàn bú ni yín ẹ ń béèrè lọ pẹ ní ọlọ́run ẹ ń bá pa ọmọ tó lọ ń sọ kéèyàn pa mùsùlùmí kan ẹ ń béèrè pa mùmí nìkan mọ̀tà amídán fàjàzáwù jahannam kọ́ọ̀lì dánfíà ẹ ń bá máa tọ́ pa mùsùlùmí kan gbogbo àwọn ọmọ yúni ọmọ tó tán pààyàn OPC tọ́pààyàn Boko Haram tọ́pa mùsùlùmí ọlọ́pàá tọ́pa mùsùlùmí ìwọ tó ọlájẹ ni ọ tó ọ lọ ṣe àwọn ẹdán burúkú tẹ̀ ẹ máa ń ṣe ọ àtáàkì mùsùlùmí ọ̀daràn iwájú ọlọ́run ẹ̀sìn ẹyọ kan náà lẹ̀sán rẹ kí lẹ̀sán ọ̀hún jahannama ọwọ́ ọ̀nà jahannama ni ṣùgbọ́n àrínú àwọn àáfàá àtàní téèyàn bá túba tọrọ rẹ̀ tó pọ̀ sẹ́ni tó bá pààyàn tó bá túba sọ́lọ́ òun foríjì àbí òní foríjì kọ́ọ̀lán ẹ̀ńdà sọ̀hábà lọ́dọ̀ àwọn sàbí ànábì gan wọ́n fà yàáfà wa ibn abbas yàwá aisha àfà wa búrera ọ̀rọ̀ pọ̀ táwọn gan sọ àwọn kálọ́lọ́ òun foríjì àwọn kálọ́lọ́ òun ní foríjì wàlá alam èyí tó súnmọ́ jù ni pé tọ́ ọ bá pààyàn tọ́ ọ banú jẹ́ tí wọ́n gan fẹ́ ku egun tọ́ ọ banú jẹ́ pé wọ́n lọ a a a ẹ̀mí èèyàn tọwọ́ mi bọ́ mo ṣe sì ná nígbà tí mo wà lẹ́sẹ̀ one mo ṣe sì ná nígbà tí mo wà lẹ́sẹ̀ two ìmọ̀ pé yóò doyún ọba doyún mo bá dọ́gbọ́n lóògùn sí mo bá ṣẹ́yún mo pa àyàn tèmi ta ìwọ ọlọ́run bò máa ṣeré léyìí ọlọ́run lọ bá ń sọkún tó o bá ti rántí ọ̀sán máa sọkún ojú rẹ̀ yọ sòǹdò tó o bá ti rántí ṣe lẹ́wọ̀n máa làágùn tó o bá ti rántí wàhálà ìbànújẹ́ débọ̀ lọ́wọ́ ń banújẹ́ lọ́sàn-án lóru ọlọ́run lè rò wípé ẹ bá mi forí jìn. àbọ̀ fún yàn lóyún lọ́ba ní ọ̀lọ́ ọ̀sẹ̀ lọ́ba sẹ́yún lọ́ba kú ọ̀sẹ̀lẹ̀ sẹ́nìkan tí mo mọ̀ òun wá padà níyàwó mi kọ̀ wá jọ bí ìgbà tí ń fẹ́ nìyẹn lálàá <clears throat> ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àdìsù nafsi náà máa ń pè yẹn ẹ̀mí torí pé kinní yẹn ò ní kú lẹ́mìí ẹ̀ ó lè fi lálà pé a ẹni tóun fún lóyún òun lòun ṣe sí náà ọba ṣẹ́yún ìwọ tó ọba ṣẹ́yún tó ọba kú wà ìwòkú fórí ara rẹ nìyẹn ó tún jí àlọ́dọ̀ ọlọ́run ọṣẹ́yún ọ̀pá àyàn ìwọ náà tó wá kú ẹni ìyá tí wọ́n jọ fi kóra wọn ṣùgbọ́n yẹn kọ́ ni tá à ń sọ lónìí ẹni tó béèlè mọ̀ọ́mọ̀ pa mùmíní kan fàjásáwò jàǹnà kọ́lẹ̀ dàǹfẹ́yà àfa ọlọ́run tó bínú sírú àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́run má bínú sí wa wá sọ fáwọn yẹ̀wúdì yìí kí ló wá ṣèyí náà fálímà tákọ́tùlù náà àǹbíyá àlọ́ ìmọ̀ ọ̀kọ́bẹ̀lù ẹ̀ẹ́n kọ́ńtọ́ńmọ́. ọ̀dà tí èyí bá wá ṣe pé nǹkan ń ṣe yín gan kí ló ń ṣe rí yín ná kí lọ́rọ́ lù gan ẹ pa èèyàn lásán ẹ pa ordinary èèyàn àwọn tó lóore jù nínú àwọn èèyàn òun làwọn ànábì ọlọ ọba pa àáfà ẹni àáfà nínú àsìkò tá a wà rẹ burú wájú ọlọ ọmọ pa àní ọmọ gan ìwọ kọ́ ló pa ìwọ kọ́ níjọba kódà ẹni tó ṣe sìnà ẹni tó mutí ẹni tó jalè ẹni tó pààyàn ìwọ kọ́ ló pa amrọ̀bà ìwọ kọ́ ló pa ṣẹ̀ríà òfin fún ọ ọ̀wá rẹ̀ lòmíì pa ọwá ń lọ pa àfáàsù náà gbogbo àwọn tó ń pa àwọn àfẹ́ẹ̀sìn ní nàìjíríà lágbàáyé tí wọ́n ń lo oríṣiríṣi ókọ ẹ̀ bá a lo ókọ OPC ẹ̀ bá a lo ókọ Arewa U ẹ̀ bá a lo Niger Delta ẹ̀ bá a Boko Haram ẹ̀ wá pẹ̀ ní ọlọ́run ah! ẹ dáràn níwájú ọlọ́run fálímọ̀ tákùtù lùnà àǹbíyá àlọ́ èmi kọ́bẹ̀lù ẹ̀hún kọ́ńtọ́n. tó bá já sí pé lódodo èèyàn ọlọ́run nìyí ẹni ọlọ́run nìyí kí ló dé fẹ́ ẹ máa pa àwọn ànábì ọlọ́run tẹ́jẹ́ ni ọlọ́run first class ọmọ tó ṣẹlẹ̀ níjọ́ òní ṣé unibẹ́ẹ̀ nìkan tí wọ́n pa student wàhálà tó ṣẹlẹ̀ wàhálà tó lábúlé yẹn bóyá ló lè tán pa student ẹ̀rí sí pé ah ah final student ah níjọ wẹ́ẹ̀dì rẹ̀ ló ṣe kíní kan kí lọ́kọ́ ọlọ́run ọba tọ́ ọba pa mùsùlùmí ẹ̀yọ kan àáfàá súnà ẹ̀yọ kan ẹlẹ́yà súnà ẹ̀yọ kan tó ń tẹ̀lé tọ́lọ́run ń tẹ̀lé ọ̀daràn ọmọ tí ń bọ̀ wálé ọmọ tí ọ̀jẹ̀ màá mú ni màá mú ni bóyá màámù ìbàdàn ni bóyá màámù mọ́sálásí jimá ńlá kan ni ọba sẹ́yìn ẹ̀ dànù. فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم ẹ bi àwọn Yahudi kí ló dé tẹ̀ ń pa àwọn ànábì Ọlọ́run sórí ntọ́lọ́wọ́n bá bi wọ́n yìí wọn ò lè ránṣà fún téèdì òní tí mò ń bọ́ sọ̀rọ̀ Ramadan síìsì fourteen thirty nine nínú àwọn tó ń spọ́nṣọ̀ ìpànìyàn láyé yẹ̀wúdí jẹ́ kan níbẹ̀ yẹ̀wúdí ẹ̀mí èèyàn onítùmọ̀ lọ́dọ̀ yẹ̀wúdí gbogbo nǹkan ló lè destroy láti sẹ́ẹ̀fù ẹ̀yà yẹ̀wúdí láti jákọ́já sí pẹ́yà yẹ̀wúdí ni ó máa darí ẹ̀kọ́nọ́mì ayé kò sí ìlú tán lè spọ́nṣọ̀ kò sí tíwọ náà ọba àjà àfa kó onírùngbọ̀n tí yẹ̀wúdí bá fẹ́ spọ́nṣọ̀ rẹ̀ láti lò ọ́ láti achieve aims and objectives wọn wá lò ọ́ làṣẹ máa ń sọ fáwọn mùsùlùmí ẹ sọ́ra má nífẹ̀ẹ́ owó má torí pé àwọn kan máa gbówó fún ọ àwọn ni wọ́n máa wá sọ tó ṣe wáàsí tó ṣe tí mùsùlùmí ó máa para wọn wáàsí tó ṣe táwọn èèyàn máa jó nǹkan níná wáàsí tó ṣe táwọn èèyàn máa dàlúrú wáàsí tó ṣe tí wọ́n máa pa àwọn ẹni ọlọ́run ọ̀yà sọ́ra kọ́ ọmọdé yẹ̀húdí fálímà tákùtù lùnà àǹbíyá àlọ́ ìmì kọbẹ̀lù nǹkan àsára nǹkan ni pé tó bá jásí pé mùmíní ni wọ́n lòdòdó ẹ̀ lè máa pa àwọn mùmíní torí wípé abúlímùmí nínà wà àmírùlímùmí nínà wàrọ̀ ìsùlímùmí nínà òun ni àlàǹbíyá olórí gbogbo àwọn mùmíní ọ̀gá àwọn gbogbo mòmìnì sultanu lìmọ́mìnì náà aláṣẹ gbogbo mòmìnì alimu lìmọ́mìnì náà àáfà gbogbo mòmìnì mọ̀dárísù lìmọ́mìnì náà tíṣà tí ó máa kọ́ gbogbo mòmìnì ta ni jẹ̀mọ́ alambiya àwọn ànábì ọlọ́ni fálímọ̀ takọ́tùlù na àǹbíyá àlọ́ ìmẹ̀ kọ́bẹ̀lù ìrànkọ́ntún asẹ́tiwọn náà bá jẹ́ mùsùlùmí ò ní lọ́jọ́ ẹgbẹ́ burúkú kán wá sọ pé nínú ẹgbẹ́ yín ẹ fẹ́ mú jẹ kíwọ náà mọ̀ wá rẹ́jẹ̀ tó mu kán wá jẹ́jẹ́ mùsùlùmí tí ń bẹ ládùúgbò yín abẹ́jẹ́ mùsùlùmí tíwà àti ẹjọ́ jà abẹ́jẹ́ mùsùlùmí tọ́sẹ̀ mọ́mì rẹ abẹ́jẹ́ mùsùlùmí tó búdádì rẹ lọ́wọ́ àtàkà sí pé ìwọ búdádì mi ẹ̀jẹ̀ rẹ ní ìmùlọ́nú ẹgbẹ́ tọ́lọ́hún bá fẹ́ fún ọ ṣe ni wàláì tọ́lọ́hún bá fún ọ ṣe ọ̀kẹ́ kú dànù ni tọ́ọ̀bá wá kú ọ̀bá ya wèrè tọ́ọ̀bá ya wèrè ọ̀bá máa kàkí ayé tọ́ọ̀bá kàkí ayé ọ̀bá máa ṣe dáradára èyí máa pa mùsùlùmí kọ̀ da ìwà abú ni àwọn ọ̀wá pa mùsùlùmí lásán olórí mùsùlùmí ayé àwọn tó wá ṣàlàyé ìsìláàmù láyé òun náà làwọn àlàǹbíyà wàlmùrùsàlùm òun làwọn yẹwúdí òun ni wọ́n wá ń pa yẹwúdí èsè mùmí ni wọn èé sẹni ọlọ́run wọn èé ṣèyàn re fálímà tákọ́tùlù na àrùn bí i àlọ́ ìmìíràn kọ́bẹ̀lù nǹkan tó ń mọ̀. jama tó bá wá rí bẹ́ẹ̀ ẹ já máa wo àwọn àǹfààní èyí tí bàbá wa Muhammad bọ́nà sọ́ọ́lẹ̀ al-Uthaymin tí wọ́n ń fà jáde fún wa ọlọ́mbà ní kẹ́ bàbá yẹn bàbá ní wípé lọ́ọ́ mọ̀ nínú àwọn ẹ̀kọ́ èyí tá a rí dì mú nínú àwọn àyà yìí òun náà ni wípé annahu yajibu alal insani an yarifa lahakọ belahaki lábírìjálì ọkàrẹ́ mọ̀gbọ́n tá à ń sọ. bàbá sọ́lé àlùfẹ́mìn ọlọ́run bá ní kẹ́ bàbá bá ní baba àfa wa àfa wa tó ti relé nìyẹn bàbá ní ọ̀ranyàn lọ́jẹ́ fọ́mọ nìyẹn kọ́ òdodo pẹ̀lú òdodo kìí ṣe èèyàn sórí lónìí nínú Ramadan ẹ̀rín máa ń pa mí ìmọ̀ rẹ́rìn ẹ̀rín ìbànújẹ́ ọ̀hún kéèyàn máa rẹ́rìn ìbànújẹ́ ń gbà mí nígbà tí ń bára àwọn èèyàn tó bá ń ṣe wáàsí lórí rédíò lórí tẹ́lì wàláì tí wọ́n ń promote ìtọ́tako Islam wọ́n sì ń ṣe wáàsí lóko Islam wọ́n dá wákà ẹnu wọn dùn wọ́n sì ń tako súnà ànábì lórí rédíò ṣùgbọ́n torí pé tọ́ ọba ti lọ́wọ́ lọ́ Nàìjíríà kódà o lè pera rẹ lánàbì o lè pera rẹ ní ntọ́ọ̀jẹ́ Guru màràjì kò ní ní tó pera rẹ̀ obìnrin lásán ó lè pera ẹ̀ ní tí ọ̀jẹ̀ àwọn kírísílámàbù wọn bẹ lókè ọ̀dọ̀ wa ní sùkú wa ń bì abẹ́ẹ̀ rí wọn wọn ò ṣe aleluya díẹ̀ wọn ò ṣe subahana ńlá wọn ò tún ṣe eríwo ìyá ọmọ awo wọn ò tún ṣe Jesus name I pray rádaràda ìranu ìranuism gidi so orí nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń sọ̀rọ̀ lórí rédíò orí tẹlifíṣàn wọn ò tó sọ̀rọ̀ nu mọ́sálásí téèyàn márùn-ún kírun bẹ́ẹ̀ tó bá jẹ́lu tẹ̀sìn tìyànjú kì í ṣe gbogbo èèyàn ni wọ́n máa sọ̀rọ̀ tó bá jẹ́lu tí ìmọ̀ gidi wa irú wa wà máa ṣe tẹ̀síìrì kí ni irú wa mọ̀ ṣùgbọ́n alihamudulilayi ìwọ̀nba tá a mọ̀ ọlọ́run falubáríkà sí àáfà àti ọyẹ́ pé kò máa kò lè tú àdíìsì mẹ́wàá yanjú yóò máa wá bùgà lórí rédíò kí náà ni tọ́mọ̀ ẹnu rẹ̀ dùn ní wákà ká dá wákà ó lè dá wákà ó sì rí rẹ̀ sí sẹlíbírítì òun náà sọ̀rọ̀sọ̀rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ yàtọ̀ sí sọ ẹ̀sìn sọ ẹ̀sìn ẹni tó bá fẹ́ sọ ẹ̀sìn yóò máa kóòtì ọ̀rọ̀ ọlọ yóò máa kóòtì ọ̀rọ̀ anábì yóò máa ṣàlàyé ẹ̀ báwọn aṣíwájú rere fún wa bọ́n ṣàlàyé ẹni kìí ṣe pé yóò kẹ̀ máa sọ̀rọ̀ lásán yóò máa wá fi yorùbá dára àbí kọ́ máa fẹ́ bókun yorùbá kán lè ní ah mo láìkí yẹn ó tiẹ̀ tún gbóyìnbó ó tún mọ yorùbá aṣọ dáadáa ó tún ń pòwe èyí ò lọ́dọ̀ àti súnà ọwá ń ṣàlàyé ẹ̀ lọ́ba ń fi yorùbá tó jẹlẹ̀ gbé kalẹ̀ good of you ó tún fi èyìnbó tó dáńtọ́ sọ kò ṣe nǹkan kan ó tún ń fòwe kun lẹ́gbẹ̀ẹ́ kan lè gbọ́ ọ yé kò ṣe nǹkan kan ṣùgbọ́n tó bá já wípé èèyàn ló ń wò nínú ibi táwọn èèyàn ti ní pírọ́blẹ́mù ni pé ah alájì làgbájá tó bá rí wàásí wọn àwọn tó mọ wà ń bẹ ah wàásí tó wá ṣe nú àwẹ̀ ní oògùn pa tó bá rí èèyàn tó wà ń bẹ wọ́n fẹ́ẹ̀ tó twenty thousand ìta fi mọ òdodo kan èèyàn tó wà ní rìdíìmù lọ́dọ̀ Adébóyè wọ́n jù bá ń lọ èyàn ò túmọ̀ sí bòdodo ó lè jẹ́ pé àáfàá kan èèyàn mẹ́ẹ̀ẹ́dógún péré ní máa kí òun jímọ̀ lẹ́yìn ẹ̀ kò léèyàn lẹ́yìn wàláì kọjá sí pé lọ́dọ̀ Ọlọ́run òun ló ń sòdodo àìmọ̀ òdodo pẹ̀lú èèyàn òdodo téèyàn bá ń sọ tó bá wà níbàámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run la fi mọ̀ òdodo kìí ṣe pé ah tó bá rí alájà kinní kan tí bá ń sọ̀rọ̀ ní kinní kan fm báyìí ah ọmọ pé àwọn aráàbù gan wọ́n gbèdì fún wọ́n gbà pọ̀ ọmọ kéwù ìta àfi mòdodo kan yẹn tó o bá rí ìsáàsù lágbájá ah lárúbáwá dẹ́lẹ́nu ẹ̀ pọ̀ ṣé ń ṣàlàyé kùránì bó ṣe yẹ ṣé kò máa fìfẹ́ ẹnu tú àdíìsì ṣé ń táwọn sàábé gbọ́yé ló ń ṣàlàyé fún wa ìta àfi máa mọ òdodo nìyẹn bàbá sọ́lé àlùfẹ́ mi náà sọ bẹ́ẹ̀. bàbá ní fàmọ́dámà anna hadha alladhi qila haqqun fattabi'u tó o bá ti lè rí i pé tó nǹkan tí wọ́n sọ pé òdodo lélẹ́yìí tó sì jó òdodo yá àtẹ̀lé min ayi kana masdaru ẹni tó rí ọ sọ ìbá àjàsí pé ẹni tó sọ ẹni tí mo ẹ̀ ti gé ni gba òdodo lọ́wọ́ ẹ̀ ìbá àjẹ́ afọ́jú lẹni tó sòdodo gba òdodo lọ́wọ́ rẹ̀ bàbá ní tó bá rí bẹ́ẹ̀ ọ̀ọ́yá àgbà òdodo láti ibi òdodo ti wá yẹn lálẹ́ anáwó já àbí fúlànù wá fúlànù kìí ṣe pé tẹ bá rẹ̀ tó sọ pọfẹsọ ẹ̀mẹ́rìtọ́ ẹnjìnìá architect kìnìún kan alustas asheikh alimotomtom alimobajal ìta nítorí ẹ̀ gbòdodo kọ́ yẹn ṣé òdodo ni kìí ṣe pé ẹni tó sọ òdodo ẹni tó sọ òdodo lónìí ó lè parọ́ lọ́la òdodo tó sọ lónìí á lọ́wọ́ rẹ̀ irọ́ tọ́pa lọ́la àní ìgbà lọ́wọ́ rẹ̀ nìyẹn bàbá lára ń tọ́yẹ kárí nu. annalẹ̀ ilmọ̀ min adomi fọdùlì láyé azawajala àṣẹ ìmọ̀ ọ̀gbọ́n mi yé ọmọ ìyá mi ti ń gbọ́ mi wàláì kéèyàn ó nímọ̀ ìsìláàmù kó nímọ̀ kùránì àti mọ̀ súnà bàbá ní oore ọlọ́run ni oore kí la pè jàmọ́ oore ọlọ́run òun ni kéèyàn ó nímọ̀ ẹ̀sìn gbogbo ẹni tó ọba ti wá rí tọ́já sí wípé kò ní mẹ́sìn ìbáà jẹ́ pòfẹ́sọ̀ ìbáà jẹ́ ẹ̀mẹ́rítọ̀ nítorí ọjẹ́ ọlọ́run ò ṣe lóore kankan bàbá ní mẹ́sìn òun la fi máa ń mọ ẹni tọ́lọ́run ọba àlekè ọlá tó ṣe lóore tó ọba ti wá rẹ́ nìkan tá a rẹ̀ kò sí mẹ́sìn lọ́dọ̀ rẹ̀ ìmọ̀ ẹ̀sìn ó ti gbọ́lúdé nínú fámìlì wọn mọ̀pọ́lọ́ wọn bò ṣe wọn lóore kódà kọjá pé wọ́n bímọ twenty gbogbo wọn professor gbogbo wọn doctor òun ni wọ́n nínú fámìlì wọn oore ọlọ́run tí ìṣẹ̀lẹ̀ sí wọn tó tó olórí oore tọ́lọ́run lè ṣe èèyàn òun ni kéèyàn onímọ̀ àwọn ànábì ọlọ́run lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó ní àlọ́ ulama warathatul anbiya àwọn onímọ̀ àwọn làrólé àwọn ànábì ọlọ́run àwọn onímímọ̀ àwọn làrólé àwọn ànábì ọlọ sótìyé kí ni wọ́n jogún òun náà ni ìmọ̀nà èyí tí wọ́n ń ṣàlàyé fáyé ọlọ́run jẹ́ ajẹ́ kan nú ẹ tí ó jogún àwọn ànábì ọlọ. bàbá sálẹ̀ àlùfẹ́mìn wọ́n ní tó jẹ́ àsọ bẹ́ẹ̀ ọlọ́run ní anyu nazila lọ́wọ́ mi fọ́dúlì yìí àlàámáyáṣà àsẹ́ni tó bá wu ọlọ́run òun ni máa ń sọ ọlá rẹ̀ yẹn kalẹ̀ fún ẹni tó bá wu ọlọ́run òun ni máa ń sọ ọlá rẹ̀ kalẹ̀ fún ọlá wo là ń sọ òun náà ni màwọn ànábì ọlọ ó rí i pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú ìtàn ayé ànábì ò sínú àwọn olówó wàláì tí wọ́n bá ń ka olówó ayé wọn ka ànábì mọ́ rí tí wọ́n bá ń ka àwọn tó lówó lọ àwọn tó yẹ pé wọ́n wálé ayé wọn lówó lọ ìgbọ́ orí kẹ́nìkan kọ́ ka ànábì mọ́ ṣùgbọ́n tí wọ́n bá ń ka àwọn tó sorí ire jù àwọn tó jẹ́ èèyàn jù tó o bá ti ka ìwé Michael Hart Michael Hart ìwé rẹ̀ ó yẹ kó wà lọ́fíìsì mi ń bì kèfèrí ni Michael Hart ṣùgbọ́n researcher ni researcher yẹn ó máa ń ṣèwádìí Michael Hart wá kọ nípa èèyàn one hundred àwọn èèyàn hundred tọ́já sí pé lójú tiẹ̀ nínú wọn bá research díẹ̀ tó ṣe ó rí i pé àwọn ni wọ́n lapa jù láyé ah Michael láti wá ń kọ́ pé àwọn hundred tó jẹ́ pé the most influential tó bá ní pé èèyàn wáyé àfà ó ráyé wá èèyàn wá sáyé ó ráyé ṣe ó tó wá làpá nínú ààyè ó wá wọn nọmba one number two number three má gbàgbé o kí mo kó kọ ẹni tó kọ̀wé yẹn Michael Hart Michael àti H-A-R-T. Michael Hart kìí ṣe mùsùlùmí o tó bá jẹ́ mùsùlùmí Michael Hart wọ́n ò ní pé ta lè sin ọ̀bà gbé tí èbá ṣe kí ni o tí èbá ṣe légbò pé ta lè tó fẹ́ kọ́kọ́ Michael Hart ọ̀wá fi Jesus Christ kò fi ṣe number one aleyhi salatu wa salam kò fi Mose aleyhi salam kò fi ṣe number one ọmọ number one nabiyuna muhammadun sallallahu alayhi wa sallam michael láti nínú àwọn tó wáyé tó ráyé ṣe tí wọ́n lapa láyé ọ̀gá lànábì ọ̀gá ni ta ni ọ̀gá lànábì tó o bá máa fún oníwákà yẹn nígbà tó ń dá wákà ní Yorùbá ó ní òwò Ọlọ́run ló fa ànábì ṣàṣíwájú òwò Ọlọ́run ló fa ànábì ṣàṣíwájú àṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́ aṣíwájú ayé nìkan kọ́ ló. bàtúndọ̀rùn ọ̀gá ni Muhammad aṣíwájú ayé nìkan kọ́ ló. wàláyì tá a bá tó dọ̀rùn ọ̀gá lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam. kí ló jẹ́ àmà ọ̀gá lànàbí òun làdíìsì tó bá di lọ́dọ̀ ọlọ́run gbogbo ayé a máa wà nínú problem. No A wà nínú ìṣòro ọlọ́run mọ́jẹ́mi àti ọwọ́ àánú àwọn tó rán ọmọ pa. a máa wá sáré kí a máa dààmú kí a máa ṣe wàhálà kí òkúta ni ó là wá ta ni ó gbà wá ta ni ó lọ bá wa bọ́ lọ a lọ bá nàbí wa ádámà yóò sọ wípé náfúsí náfúsí náfúsí ẹ̀mí mi ẹ̀mí mi ẹ̀mí mi ìwọ̀n ara mi nìkan ni mo mọ̀ lónìí o mi mọ̀ wọn oníwọ̀n bí ìgbà tí yorùbá ní bí iná bá jó ní jọ́mọ̀ ẹni tara ẹni làákọ́ yanjú gbogbo ànábì ọlọ́run tá a bá lọ bá wọn ò rí ọ̀rọ̀ kan àbí kejì sọ a wà lọ bá akẹ́yìndé gbẹ̀gbọ̀n ànábì wa muhammad sallallahu alayhi wa sallam kí ni nǹkan tí yóò wá ṣẹlẹ̀ ànábì ó máa wá sọ wípé èèyàn mi ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ẹ ń lọ ọba yín bọ́lọ̀ ọba ọba àlekè ọlá ara ń tẹ́ ṣe lónìí òun náà ni wípé màá lọ bá ọlọ́run màá lọ sìpẹ́ lọ́dọ̀ ọlọ́run màá bá yín bọ́lọ́run sọ̀rọ̀ ànábì náà wá ní ìjọ̀rẹ́ lójú kí ni tànábì ó wàá ṣe lọ forí kanlẹ̀ fọlọ́run tọ́ba ti wá forí kanlẹ̀ ọba àlekè ọlá nínú nǹkan tí ó wàá ṣẹlẹ̀ òun ní fànàbì yóò wá forí kalẹ̀ lọ gbére nígbà tó bá forí kalẹ̀ yóò wá máa tọrọ lọ́dọ̀ ọlọ. tó bá ti wá ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní wà irifara saka ọ̀yá gbórí ilẹ̀ nílẹ̀ gbé orí rẹ ní kíni gbórí dìde tó bá ti wá gbórí dìde wọ́n máa wá sọ fún tọrọ ń tọ́ ọ bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run tó tọrọ ọlọ́run wà máa sọ fún ọ pé gbogbo ń tọ́ ọ bá tọrọ erifara saka àní a ńlẹ̀ ilé òfin pé tọ́ ọ bá níṣòro tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run lọ kírun fọlọ́run nínú òrùn to ọba wa kí wa máa sọkọ́ ní sùjúdù kìí ni mò ń sọ wàláhì tó ọba serious dojúrú tán ìwọ rìpíìtì ìwọ ó close dádì mi ò tí ì lọ bá lọ se náà fi èyí tó fi máa lọ tẹ fóònù lóru èyí tó fi máa lọ Facebook student gidi èyí máa lọ Facebook ọ máa kàwé ni ìwọ ò ṣe Facebook nítorí rẹ kí ni tí ó wàá ṣẹlẹ̀ ọ wàá sunkún sọ́lọ́ lọ́rùn wá wo tọ́lọ́run bó ṣe anábì náà lọ forí kanlẹ̀ nítorí pé orí lọ bá ara orí ni tó tóbi jù lára wa wọ́n wàá níwà anábì gbórí rẹ dìde gbórí ńlẹ̀ ọyá máa tọrọ ń tọ́ ọba fẹ́ wáṣífàtù ṣáfà gbogbo àwọn tó wọn bá sì pẹ́ lónìí á sì pẹ́ wọn kí lànà bí ọmọ sọ ùmọ́tì ni àwọn àjọ rẹ̀ náà tán ni ọlọ́run já sórí rẹ̀ ayé àtọ̀run. àlàyé tá a ṣe débi eléyìí òun ni wípé anyu nazila Allahu min fadli ala man yasha bàbá sọ́lé àlùfẹ́mìn bàbá ní wàhálà ṣáka annali ilma afdalu minal mal torí ọlọ́run farabalẹ̀ bàbá ń sọ wípé kò síyè méjì pé ìmọ̀ ó lóore ju owó lọ wá ìdá àròdìtà antarifa alfarukọ bẹ́ẹ̀nà fọ́dúlẹ̀ ilmi wà fọ́dúlẹ̀ mal fandur ìlàlẹ̀ ulama fi zamani lọ́kùláfà asabikin. bàbá ní ẹ lọ wo àwọn èèyàn tó ti lọ lásìkò àwọn aṣíwájú tí wọ́n ti darí ààyè kọjá gbogbo àwọn tó ti lọ nínú àwọn èèyàn yìí nínú tá a ṣàkíyèsí nínú tá a ṣàkíyèsí lára àwọn èèyàn yìí ni wípé àwọn àáfàá tí wọ́n ti lọ lásìkò yẹn àwọn sì kó aláwùmọ̀ sọ yìí bá náà fi àfi òjò lẹ̀ fi òjò lẹ̀ ó ṣiṣẹ́ tiẹ̀ wọ́n máa ṣiṣẹ́ tiẹ̀ bàbá sọ́lé àlùfẹ́mìn àárín tá a dé yìí ó pàtàkì bàbá ní àwọn tó ti lọ nínú àwọn ẹni tó ti lọ nínú àwọn olówó ẹ̀yin teachers ẹ bá mi sẹ́mi ẹ bá mi tẹ́kọ̀ tó torí ọgbọ́n. náà ọlọ́run rọ̀jò ayọ̀ fún wa tí gbogbo ẹ̀lẹ́ ó dúdú ìmọ̀lẹ́ ó dùn sáà bàbá ń ṣàlàyé lọ fún wa mo fẹ́ ká gbọ́ àárín iye dáadáa ó fi mọ̀ yàtọ̀ tí ń bẹ láàrin ìmọ̀ àti owó ìyàtọ̀ tí ń bẹ láàrin ìmọ̀ àtowó òun ni wípé sórí olówó tó bá ti wá sílé ayé lẹ́yìn owó tó ní nìkan só ti yé ní èsì farabalẹ̀ o àwọn èèyàn ṣàǹfààní lára owó ẹ̀ àǹfààní tí wọ́n ṣe lára owó kò lè pẹ́ tán ṣùgbọ́n àǹfààní téèyàn bá ṣe lára àmọ́ àǹfààní ayérayé ìmáàmù Bukhari ò sí láyé mọ́ àwọn olówó ayé ìmáàmù Bukhari sáàgbó kọ̀ wọ́n mọ́ owó wọn ti wọgbó ṣùgbọ́n àwọn tó ń kọ́ ìmọ̀ látọ̀dọ̀ ìmáàmù Bukhari tẹ́ ẹ dọ́dọ̀ ìmáàmù tó tẹ̀lé tẹ́ ẹ dọ́dọ̀ ìmáàmù tó tọ̀lé tẹ́ ẹ dọ́dọ̀ ìmáàmù àsìkò tiwa ó kọ Bukhari ò lè parẹ́ bàbá sọ́lé àlùfẹ́mí wọ́n ní tó bá fẹ́ mọ̀ yàtọ̀ tí ń tí wọ́n ń bẹ lásìkò àwọn àwọn àrólé tán ti lọ lọ wò wọ́n dáadáa bàbá ní kọ́là bíkírù wú tó o bá wá wò ó ó rí pé àwọn tó jẹ́ olówó nígbà yẹn ọ̀rọ̀ díẹ̀ ọ̀rọ̀ mẹ́ńsánì wọn mímọ̀ dáàkọ̀ wọn ó kéré gan wàlẹ̀ ọ̀rùlámà fi wákìtì yìí bàkíyà bíkírù wú tó o wá rí àwọn tó jẹ́ onílímọ̀ tí wọ́n wà lásìkò ìgbà yẹn gbogbo ìgbà òun náà ni wọ́n ń dákọ̀ wọn ìrántí ó kọ wọ́n sẹ́kù torí pé wàhùnmú yùdàrìsú náà náà sà wàhùnmú fi kù búrì máwèé yàtọ̀ àáfàá tó ti kú bàbá wa ní máàdùlá rọ́bì ọlọ́run bá ní fọ̀rọ̀ kẹ́ wọn. ilé kí o máàdùlá wa lọ ọlọ́run lọ́mọ ya àwọn tí bàbá ti kọ́ńkí o bàbá wà nínú sàárè ọ̀wọ́n nínú ní tí n bá mọ gbogbo ayé mọmọ nàìjíríà tí n bá mọ gbogbo òlú mọmọ ilẹ̀ yorùbá tí n bá mọ gbogbo ilẹ̀ yorùbá mọmọ ìbàdàn tẹfsiri tí ń lọ nínú rọmọdọ́nà lójúmọ́ ní Ìbàdàn tó já sí pé bàbá wa ní máa dùn ọmọ ẹgbàá ládàá yóò lé ní two thousand ọlọ́run lọ́mọ tẹfsiri pọ̀ ní Ìbàdàn ti fẹ̀ wàhálà ìtọ́ bá dé ogun àwọn ọ̀nà àpáta ọmọ rí tẹfsiri lọ tẹfsiri mẹ́ẹ̀ẹ́dógún lè wà ń bò mí tó bá dọ́nà àmúlòkọ lọ tẹfsiri ọlọ́run ló wá àwọn tó jẹ́ pé wọ́n kéwú ní máàdù àwọn tó kọ́ ọ̀yàn wọ́n tó ń kọ́ ọ̀yàn wọ́n tó ń kọ́ ọ̀yàn bàbá ní máàdù ọmọ wa gba aláàdá nínú sàárè bàbá sọ́lé àlùfẹ́mìn ó láwọn àáfàá wọ́n ti kú ṣùgbọ́n umuyu darisu na nasa wà umufi kùbúrì yìí wọ́n tó ń kọ́ àwọn èèyàn lọ nínú sàárè kèé sàwọn ganan ń kọ́ ọ̀yàn kí ni ń kọ́ ọ̀yàn lọ ìmọ̀ wọn kí ọfẹ́ lọ́mọ ta pure water ọ̀fẹ́ lọ ilé ike torí kẹ̀kẹ́ torí bọ́ọ̀lù so orí ọlọ́run ní jẹ́ okú báyìí wàláì tó ní mímọ̀ bá kú onímímọ̀ òkú ṣùgbọ́n tó lówó bá ti kú lẹ́yìn àsìkò díẹ̀ ẹ gbàgbé rẹ̀ ni bàbá làwọn àáfàá yìí ti kú lóòótọ́ wàhùn fi kùbúrì wọn wà nínú sàárè wọn yùdàrísùnà náà sà lẹ́ni tí ń kọ́ àwọn èèyàn nímọ̀ nìyẹn wà ó láyé kálukú láfà ó wà á ràwọn àrólé wọ́n ti lówó lọ wọ́n ti lọ wọ́n ti lọ mọ̀sú wọ́n ti gbàgbé wọn kí lọ fẹ́ rántí wọn fún àdìsí náà kọ́ ni sẹ́náwù náà kọ́ ni fíkìwù lọ́kọ́lọ́dọ̀ wọn ni tawhid aláwùmọ̀ ilá mọ́ńkánà bàbá ní àyàfà àwọn tó bá já sí wípé khalifa tiwọn wọ́n fi àwọn orípa sílẹ̀ tó jẹ́ pé mọ̀ọ́dúdà tó sì tó sẹ́kù mahmuda tó jẹ́ pé ó wà praiseworthy tá a tún sẹ́yìn rẹ̀ ni fàdálà áádá aláàánà fọdúlà lẹ́ẹ̀lmì áádọ́mù mi ń fọ́gìlì mọ́ọ̀l bàbá sọ́lé àlùfẹ́ mi wọ́n ní tẹ́lẹ̀ fi ń yé wa ni pé ọlá ti ń bẹ fún mọ̀ ojú owó lọ àṣewọ náà wàá mú kan nínú méjèèjì wàá máa wá ìmọ̀ àrò ọlá ti ń bẹ fún mọ̀ tọ́ ọba ti nímọ̀ ò ti dolówó ṣùgbọ́n tọ́ ọba lówó ò lè nímọ̀ pẹ̀lówó àwọn èèyàn ń bẹ tọ́jọ́mọ̀ ti bí lọ ní à wọ́n lè ṣe taosiri báwa ṣe ń ṣe taosiri owó wọn ò lè sọ wọ́n di mufasiru kò lè sọ wọ́n di ìmáàmù tí wọ́n máa kí tàràwì ṣùgbọ́n tí wọ́n bá ti nímọ̀ wọ́n lè ní ìmáàmù ansari ní ẹ́stéètì wa yìí àwa mi lọ ní àlàwà ń bẹ̀ àwa ń wá hafizu kan tí wọ́n bá ní ṣe tàràwì inshàlá sẹ́rí tá a ṣe ni wípé a fún yín ní odidi ilé fúláàtì mẹ́rin yàtọ̀ sí yùn fún odidi inú Ramadan a fún yín ní two hundred and fifty thousand táwẹ̀ bá wà lọ tán ní tẹ́jọ́ sọ́nu o wàlẹ́ ọba ń kírun lọ fún wọn tó bá ti ń kírun àwùjọbí láì rí rẹ̀ ṣe ìfọ́ọ̀nì rọ̀jì. wọ́n bá rí i ohun àfáà lọ́mọ ìjà fẹ́kàn yìí ọba tó kírun tán fún wọn tó máa gbẹ́yọ́ ó tún bẹ̀rù ọlọ́run ọba tó máa sọ̀kan lórí irun àáfà tọba tó kírun tán ó ṣe wá sí díẹ̀ díẹ̀ fún wọn lọ́ba ní imam lẹ́yìn àwẹ̀ ẹ̀ máa wá gbénu ẹ́sẹ̀tì wa ẹ̀ máa kó àwọn ọmọ wa ń kéwú á máa fún yín iye sálárì báyìí látara àmà ọba dolówó àṣẹ ìmọ̀ a máa sọ ọ̀yàn dolówó wàláì ìmọ̀ ọmọ ń sọ ọ̀yàn dolówó ìmọ̀ làwa ń jẹ àní nǹkan míì tá ń jẹ ìmọ̀ òun là ń jẹ àṣetọ́ ọba nímọ̀ ìmọ̀ ọ̀sọ̀ ọ̀dọ̀ ni ọlọ́lá kódà tó ọba lówó lọ ìmọ̀ ọ̀sọ̀ ọ̀dẹ̀ tí ọ̀la yọ ọkàn ọ̀wà jẹ́ bàbá àwọn olówó òní máa já àfáà tí ọmọ palangba kì òní já àfáà tí ọmọ kàyà sílẹ̀ ní olówó torí pé ìmọ̀ rẹ pàtàkì lówó lọ ọlọ́mọba ni káwọn àfáà wa á dùn ó níbí lónìí tó rójò ti sú torí àwọn tó jẹ́ pé wọ́n ò fò odò kọjá abẹ́lọ́ rọmọdọ́ọ̀nà di mẹ́fà àwa tá a gbà náà ni ojú ara ẹ̀yìn rẹ ọlọ́ wá járí tí ẹ ṣe wá máa bi ra rẹ kùránì mélòó lo ti kà nínú àwẹ̀ tàràwì mélòó lo ti ṣe nínú àwẹ̀ náà fílà òru mélòó la ti ṣe ọlọ́run já sórí rẹ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin